ojoojúmọ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí nílé lóko lọ́nà ìrìn àjò wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kí ojúmọ́ rẹ kó mọ́ wa lónìí ojúmọ́ tó mọ́ wa lónìí a mọ́ wa sún wa mọ́ wa sáyọ̀ àwọn wa sí ẹ̀mí gígùn àti àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ ojúmọ́ rẹ lètò níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera tá a bá ń sọ nípa ìlera ẹni tí kò ní ìlera kò lè béèrè ohunkóhun ní ọwọ́ ọlọ́run ohun tó mọ bàbá béèrè ni pé ọlọ́run jẹ́ kí ara àwọn yá o jẹ́ kára àwọn yá o jẹ́ kára àwọn yá o ìdí nìyí tí mo ṣe máa ń gbà ládùúrà pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé iṣan ara yín ni o ẹ̀jẹ̀ ara yín ni o omi ara yín ni àti tèmi náà ọmọ ara yóò mà ní fi dè wá mọ́lẹ̀ o tábáwárin tó wà nípò àìsàn báyìí ọlọ́run olódùmarè tó ń woni sàn á wá ṣe kí ni o á bá mi worú ẹni bẹ́ẹ̀ sàn Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi Ojúmọ́ Ire lètò níbo ni mo ti ń dá bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe mo wà ní Orísun náà ni nítorí pé Orísun làgbà Orísun làgbà ohun tó jọjú tó gbé pọn tó ní ìtumọ̀ ó ló ń jáde láti orísun wa níbí báyìí nítorí pé àwa kì í bá wọn wá èèrà èyí tí kò bá ní ẹyin nínú gbogbo nǹkan tó ń jáde ń bí òun kọ́ni lọ́gbọ́n fúnni lóye ni kódà ó tún fúnni ní ìlera nítorí pé ìgbádùn ti ẹ̀yin òun náà ni wàhálà tiwa ẹ tí wọn mọ bá ṣe máa ń ṣe òṣè mọ pé mi ò ń dá wá sórí ètò yìí ah dókítà mi ti wà ńlẹ̀ dókítà mi tí mo gbé wá lónìí iṣẹ́ ńlá la ṣe nítorí pé wọ́n ń ṣe ẹni tí ó jẹ́ pé a kàn lè rí ní anyhow ṣùgbọ́n wọ́n jẹ́ ènìyàn pàtàkì kan mi ò tí ì ní sọ nípa tiwọn ṣùgbọ́n wọ́n wà ní ìkàlẹ̀ nítorí náà má gbé kúrò má yí kúrò níbẹ̀ nítorí pé a sì ń bọ̀ láti mú ẹyẹ bọ̀ lápò ni kí wàá la fẹ́ sọ nípa rẹ̀ lónìí ohun tá a fẹ́ sọ nípa ẹ̀ lónìí náà ni ààwẹ̀ gbígbà ọlọ́jọ́ gbọọrọ àpòrò ọgbẹ́ inú ẹ wọ́n máa máa wò wípé ààwẹ̀ gbígbà ọlọ́jọ́ gbọọrọ àpòrò ọgbẹ́ inú ah, báwo ló ṣe rí ẹ má ti ìjára yín níyàn ẹ má ti ìmọ̀ àfọwọ́ tọra yín ẹ má ti sọ yín pé kí náà fẹ́ sọ ṣé ó ṣó nǹkan ṣé ọ̀rọ̀ tó tẹ̀ sọ yìí ṣó nítumọ̀ ẹ má ti sọ bẹ́ẹ̀ ó dìgbà tí a bá dé ọ̀dọ̀ dókítà mi a wà yànnà náà lẹ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan a tún palẹ̀ a ó tún pò ìdí nìyẹn ló ṣe ṣe pàtàkì pé kẹ́ ẹ má kúrò nídìí ẹ̀ ẹ pe ara lé ẹ pe ara ọ̀nà ẹ pe ẹ̀gbọ́n ẹ pe àbúrò ẹni Fúyèkẹ́ Inaọlájí ti dé báyìí báyìí sórí ètò ojúmọ́ ire níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ìlera. ṣùgbọ́n ká tó wà máa lọ sí ọ̀dọ̀ dókítà mi ẹ mọ̀ pé bí a ṣe máa ń ṣe náà ni kò yí padà omi ọgbọ́n ni omi ọgbọ́n tòní kí la fẹ́ sọ nípa ẹ̀ a fẹ́ sọ nípa ìmọ́tótó mo rántí ìgbà tí mo wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a máa ń kọrin kan a ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo lóòótọ́ ni ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfọwọ́fà tí a fọwọ́ ara wa fà lónìí kò ń ṣe pọ́nsà sí ẹ kò ń ṣe pé wọ́n ń dìtẹ̀ kò má ṣe pé wọ́n máa bínú sí ẹ ṣùgbọ́n nítorí pé àìní ìmọ́tótó tó ẹ òun ló fà ẹ jẹ́ ká mú báyìí ìmọ́tótó tí mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti sọ òun ni lórí ara wa fúnra ara wa tá a bá sọ̀rọ̀ nípa ìmọ́tótó yìí ìmọ́tótó máa bẹ̀rẹ̀ láti orí èékánná ọwọ́ wa èékánná ọwọ́ tiẹ̀ ǹjẹ́ wo ló ti rẹ gbẹ̀yìn èmi àwa gùn ṣọ̀bọ̀lọ̀ ṣọ̀bọ̀lọ̀ tó tiẹ̀ wá gùn kọ́ ni ṣọ̀bọ̀lọ̀ṣọ̀bọ̀lọ̀ kọ́ ni iṣu tá à ń sọ ṣùgbọ́n ohun tá à ń sọ nípa ẹ̀ ni pé àwọn ọwọ́ yẹn ṣé ẹ̀ à ń bá wa à ń tọ́jú ẹ̀ à ń mú àwọn ìdọ̀tí kúrò níbẹ̀ nítorí pé tí ìdọ̀tí bá wà níbẹ̀ àwọn kòkòrò kan wà tí a kò lè fojú rí èyí tó pé ó ti máa lọ sínú ìsàlẹ̀ èékánná yìí nígbà bá fẹ́ jẹ ẹ̀bà ni a fẹ́ jẹ àmàlà ni iyán la fẹ́ jẹ ni èyí tó yẹ pé ó jẹ́ olókèlè ta lè fọwọ́ bù ọwọ́ yìí náà tí a ṣètọ́jú ẹ̀ lá a bá sọ sẹ́nu kòkòrò kéékèèké tá a fojúrí ó ti gbanú ikùn lọ ó gbanú ikùn lọ kí ló lọ ṣe ó lọ ṣiṣẹ́ tí ò dáa fún àgọ́ ara yẹn ìyẹn ni pé ìmọ́tótó ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ tá bá ti wá ń sọ nípa ẹ̀ ẹ jẹ́ kí n sọ nípa irun orí wa ǹjẹ́ a máa ń tọ́jú irun orí wa ǹjẹ́ irun orí wa lóòrèkóòrè la máa ń fọ̀ ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa tiẹ̀ wo ah, gèlè yìí ni lórí ni twenty four seven ó máa gbé sórí ni nítorí pé kí ni kí ló ṣẹlẹ̀ kò mọ bó ṣe máa tọ́jú ẹ̀ ó dẹ̀ lè mọ bó ṣe máa tọ́jú ẹ̀ kó máa rojú owó ìmọ́tótó orí wa at least ọ̀sẹ̀ méjì méjì a gbọ́dọ̀ máa fọ irun yìí ní òòrèkóòrè tá bá wá sọ jẹ́ kí n tún wá lọ nípa láti wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ bó ṣe lè ní àǹfààní láti wẹ̀ dáadáa nílé balùwẹ̀ tó bá ti domi sórí báyìí ó dà sórí ni a kàn ṣe gbùrùgbùrùgbùrùgbùrù ó gbọ́dọ̀ lo àkókò dáadáa nítorí pé àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ tó wà ní ara wa tí a lè fojú rí àwọn ibi abíyá wa a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fi ọṣẹ fọ̀ dáadáa ìmọ́tótó ẹnu wa ń kọ́ ẹlòmíràn báyìí ó máa lọ tó bá sọ̀rọ̀ báyìí èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ gan asá lọ ni nítorí pé kí ni kò ṣe ìmọ́tótó ahọ́n e, eyín ẹnu ẹ̀ uh, olóyìnbó sọ pé wash daily so o lè fọ̀ lọ́sàn-án o lè fọ̀ lálẹ́ o lè fọ̀ láàárọ̀ wọn á náà sọ wọn àti wá jẹ́ ẹlòmíràn àti jẹun báyìí á ti jẹun á ti ṣe gbogbo ẹ̀ tán kó tó rántí pé òun fẹ́ ṣe kí ni o òun fẹ́ fọ ẹnu kí ló fi ń fọnu ẹ ọ̀nà wo ló ṣe ń gbà ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kán tiẹ̀ ti ràn lọ́wọ́ ńgbà tó débi tán ti fẹ́ ràn lọ́tọ́ fẹ́ máa sọ̀rọ̀ báyìí. ẹ ṣe púpọ̀ tí ẹ mọ́ wá sí orí ètò yìí fún àǹfààní àwọn ènìyàn gbogbo mo sì rí i pé kì í ṣe pé bí wọ́n wá polówó ara mi tó máa tajà ń bí òun tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ òun náà ni a fẹ́ sọ fún wọn àwẹ̀ gbígbà ọlọ́jọ́ gbọọrọ àpòrò ọ̀gbẹ́ inú àkọ́kọ́ ṣe àwọn àgbéyẹ̀wò wọn kan ṣùgbọ́n ẹ ní kí n sọ nǹkan díẹ̀ nípa ẹ̀mí mm-hmm. gan ẹ ti fẹ́ sọ tán mo ti bá ìjọba àpapọ̀ ṣiṣẹ́ rí mo sì ti fẹ̀yìntì dẹ̀yẹn àtúngbégbà tiwa náà ìgbà tiwa náà tá a tún gbé gan náà láìpẹ́ náà àtúntún fi ẹ̀yìntì àfilé àwọn ọmọ lọ́wọ́ dẹ̀ ṣùgbọ́n ní ìsìn náà ẹ lè sọ pé ká sọ̀rọ̀ nípa ìlera ká sọ pé àgbọ́rí tàbí àmọ́ ń pa ẹ̀ torí àti ṣe lọ́tún àti ṣe lósì dẹ̀ yàtọ̀ síyẹn again mo tún bá àwọn ilé ẹ̀kọ́ kan ṣiṣẹ́ ńgbà kan American University ni wọ́n tí wọ́n gbà mí as a, visiting associate professor so nǹkan táwọn náà tún kan tún ẹ̀ tún yàtọ̀ sí pure medical sciences àwọn tún pé tí wọ́n ní holistic health holistic health yẹn náà ó jẹ́ ìwòsàn ara pípé ara pípé ẹ rí pé tí Jésù bá sọ̀rọ̀ ń bò míì ẹ jẹ́ sáré mú lọ sínú ìwé Bíbélì pé a ní kí ara rẹ̀ kí ó dá ní táwọn bẹ́ẹ̀ tí wọ́n lé nìyẹn dídá ara ó someness of the body and the system holistic health àwọn ah, tó bá rìn náà ṣiṣẹ́ then ọkùnrin mẹ́ta ni mo jẹ́ wájú yín lónìí mo ti sọ ti ìṣègùn tòyìnbó dókítà mo ti sọ ti holistic health then lẹ́yìn ìgbà tí mo tún fẹ̀yìntì gan ọlọ́run tún pè mí fún full time uh, eh, prophetic ministry so mo tún mọ ìlera nínú bíbélì so géńdé mẹ́ta ni mo wá sílé ní òní yìí so bẹ́ẹ̀ bá ṣe fẹ́ káfẹ́ sí lọ́sibà tẹ̀síwájú. ibi tí eh, dr adéyẹmí ibi tí wọ́n dé yẹn gan ni mo ti fẹ́ mu wọ́n ní ìgbà táwọn lọ sí iléèwé ẹ̀kọ́ gíga tí wọ́n lọ sí iléèwé yunifásitì tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìjọba àpapọ̀ tí wọ́n tún fẹ̀yìn tí wọ́n bẹ̀rẹ̀ tiwọn wọ́n làwọn á ní àǹfààní láti ṣe kí ni o láti tún gbọ́ ìpè láti ọ̀dọ̀ ọlọ́run ìdí nìyẹn tó fi wà níbí nítorí pé ohun tá a fẹ́ sọ nípa rẹ̀ à ń sọ nípa ààwẹ̀ gbígbà ọlọ́jọ́ gbọ̀rọ̀ àpòró ọgbẹ́ inú òun la fẹ́ sọ. ṣé mo pé ẹni tó bá wá fẹ́ sọ nípa ìyẹn ó gbọ́dọ̀ mọ̀ lọ́tún ó gbọ́dọ̀ mọ̀ lọ́sìn ó gbọ́dọ̀ mọ̀ tòyìnbó ó sì gbọ́dọ̀ mọ̀ ti ọ̀rọ̀ ọlọ́run náà nítorí pé ààwẹ̀ a fi ń wojú rere ọlọ́run ni láì bá òpó lọlé olóró ẹ jẹ́ ká tẹ̀síwájú nítorí pé tá a bá dé ibi iṣẹ́ àní pápápá ni wọ́n ń ṣe ní oko pápá ẹ jẹ́ ká kọ́kọ́ mú báyìí pé kí tiẹ̀ là ń pè láàwẹ̀ ààwẹ̀ eh, ó jẹ́ ìkóra ní ìjánu láti kọ àwọn nǹkan kan sílẹ̀ kí a bá lè dojú kọ ọlọ́run wípé ohun tí mò ń fẹ́ nìyí ìdí nìyẹn ààwẹ̀ póríṣiríṣi o ààwẹ̀ oníwákàtí méjìlá wà ààwẹ̀ oníwákàtí mẹ́jọ náà wà ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta wà ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́rin wà ọlọ́jọ́ méje wà ẹlòmíì gan bá dórí sixty ninety ṣùgbọ́n kókó inú ààwẹ̀ ni wípé ìkóra ẹni ní ìjánu béèyàn bá ń gbàwẹ̀ tí ò fóúnjẹ sẹ́nu tí ò fomi sẹ́nu ṣùgbọ́n tí ó gbàdúrà ìyẹn já sí nǹkan táwọn òyìnbó ń pè ní hunger strike ó kàn fi bí ń parẹ́ láì nídìí hmm. torí pé ibi tí ò ti gbàdúrà láti rẹni tó wégele tí ò wé dáadáa ara ẹni tó wọ bàtà tó wọ bàtà ẹsẹ̀ sí méjì ìyẹn gan tó wá burú jẹun tí ó gbàwẹ̀ lọ so ìkóra ní ìjánu nínú ẹ̀mí òun ni àwẹ̀ gbígbà ìyẹn dúró bẹ́yẹn. kò ń ṣe wípé ẹ ṣeun kò ń ṣe wípé kákan mú ebi pé ah, ẹni yìí mi ò fẹ́ jẹun mo fẹ́ gbàwẹ̀ ni o mo fẹ́ gbàwẹ̀ yẹn títí títí tí kí ni o tílẹ̀ máa fi ṣú ìyẹn túmọ̀ sí pé ó yàtọ̀ bẹ́ẹ̀ pé àwẹ̀ lóòótọ́ ìfi ebi panú ni ṣùgbọ́n tá a bá sọ nípa ọ̀sà ọ̀sà tá à ń sọ nípa ẹ̀ yìí kí ló ń pè ní ọ̀sà gangan. ọ̀sà ní Yorùbá ọgbẹ́ inú ni ọgbẹ́ tó wà ní inú tí èèyàn fojú rí ó dàbí egbò tó wà ní ìta gbangba tá à ń wò ulceration ibẹ̀ láti mú ulcer jáde so ọgbẹ́ inú ni ọgbẹ́ inú yìí kò kàn lè dédé inú èèyàn kàn lè dédé gé sí méjì lọ́jọ́ tán bí kò lè gé sí méjì láì nídìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n mọ̀ wípé ẹ jẹ́ sáré nà ń bẹ̀ fún yín báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé oúnjẹ tí à ń jẹ sínú yìí oríṣiríṣi nǹkan ló ń dà tó bá ti dé inú ẹ̀rí pé béèyàn bá gé ẹ̀bà rógédó tó sọ sí ẹnu ó máa dàbí bọ́ọ̀lù kékeré ṣùgbọ́n tí ó bá bí ẹ̀bà yẹn padà á rí ṣọ́bọlọ bíi bíi ìṣó tàbí abẹ́rẹ́ ó ní tó ti ṣẹlẹ̀ mi ò ní mi ò wá sí láti wá sọ òyìnbó ńláńlá kó ba lè yí àwọn ènìyàn gan tí a gbé ètò ìkalẹ̀ fún ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan tó ti darapọ̀ mọ́ ẹ̀bà yẹn nínú tí ó fi rí bẹ́ẹ̀ yẹn kó o bá lè gba ọ̀nà ibi tó máa gbà kó ba lè gbá lọ sí ìsàlẹ̀ ikùn àwọn òyìnbó wọn lóríṣiríṣi orí kọ̀ọ̀kan fún yẹn èyí tó darapọ̀ mọ́ oúnjẹ yẹn nígbà tí a fi sí ẹnu tó sọ di oníṣọbọlọ yẹn wọ́n ń pè ní taalin ibi tó fẹ́ gbà lọ òun ni canal then ọ̀nà méjì ló máa pín sí nígbà tí wọ́n fẹ́ lọ sí ìsàlẹ̀ wọ́n pè kan ní glycogenesis pathway tẹ́ bá gbọ́ genesis ẹ ti mọ̀ pé ìwé ìbẹ̀rẹ̀ bíbélì ní genesis mm. glyco agbára láti oúnjẹ tí a jẹ bí àwọn starch so ìbẹ̀rẹ̀ agbára fífi fúnni nípa oúnjẹ òní glycogenesis pathway ọ̀nà tí o fẹ́ gbà nìyẹn ìkan náà tó máa gbà nípa glycogenesis pathway ọ̀nà tó máa gbà tó yẹ pé èyí tí ò wúlò tá à nílò tá à yà dànù ìbẹ̀rẹ̀ ló máa gbà tó bá wá dé sàlẹ̀ a wá lọ síbi kan tán pè ní Krebs circle Krebs circle kan ọkùnrin òyìnbó kan tán pè ní professor Krebs òun ló identify ẹ̀ pé oúnjẹ á lọ nínú circle Awa wá máa form succinic acid malic acid ẹ má bínú pa àṣà òyìnbó yorùbá ò tí ì sọ a máa yorùbá ò tí ì sọ ohun tá a pè wọ́n fún wa so succinic acid malic acid and so on and so forth Awa wá lọ sí ibì kan tá à ń pè ní mitochondria ibẹ̀ ló ti máa fara ẹ̀dí agbára in form of adenosine triphosphate ìyí là ń lò gẹ́gẹ́ bí energy bí okun ṣùgbọ́n tí àwọn bá wá sùn ẹgbọ́n kankan ní sí ó lè dàbí kàyéfì kì í ṣe kàyéfì okun tá a máa ń lò nígbà tá a bá sùn ojú okun tá a máa ń lò nígbà tí a bá jí tá à ń lagi tá à ń fọṣọ tá à ń jó nítorí wípé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ajẹkẹmọ̀ adosin triphosphate okun tá à ń lò nígbà tá à ń lagi tá à ń pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n tó ń kámẹ́rà wá nísìnyí okun tó ń lò ìgbà tó ń bá sùn okun tó ń lò ojú ilé tó ń lò lọ́wọ́lọ́wọ́ nítorí wípé adosin triphosphate yẹn a máa gẹ̀rẹ̀ sí méjì adosin lóru ẹni tí ó sì ń kọjá lára rẹ̀ ìgbà tí ò ní mọ̀ sáyẹ̀nsì ìwé wòlíì òsíà orí kẹfà orí kẹrin pé àwọn èèyàn mi wọ́n ń kú torí pé wọn kò ní ìmọ̀ so ìgbà tí ò ní ìmọ̀ akànjí gbùrù láago mẹ́fà ní yéé ibi iṣẹ́ mi ní ìgànmú mo ti léètì o kò ní fóúnjẹ sínú ó di gbùrùdùdùdùdùdù ó ń lọ okun yẹn àti ohun tó ń lò wọn a máa fọ́ọ̀sì ara wọn láti wá nǹkan láti ràn wá lọ́wọ́ ibi rògbòdìyàn àti wàhálà yìí ni ọgbẹ́nu ti máa ń wáyé ìyẹn ọ̀sà tẹ́ ń pariwo.